ẹ káwọn padà sórí èso ojúmọ́ re níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ̀rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà àní tí kò wá sí ìlera kò máa sóhun tá a máa ṣe láyé yìí o àfi ká máa gbàdúrà fún ìlera àti ìlera náà nìkan ni ìdí ni tí mo ṣe máa ń gbàládùra fún gbogbo ẹ̀yin etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí pé gbogbo aláìsàn pátá tó ń wò mí tàbí ó ń gbọ́ mi ọlọ́run lolúwòsàn á wo ẹnikẹ́ni tó bá wà ní àìsàn báyìí á wò ó sàn Fọyẹ́kẹ́ Inaọlájí lórúkọ mi lẹ́ẹ̀kan sí o àlejò mi ti wà ní ìkàlẹ̀ lórí ètò Ojúmọ́ Ire kí là ń gbéyàwó lónìí ohun tá à ń gbéyàwó lónìí náà ní àìsàn tí àrùn tí à ń pè ní stroke tí Yorùbá mọ̀ sí rọlápá rọlẹ́sẹ̀ ẹ mọ̀ pé mi kì í kúkú ṣe dókítà adarí ètò ni mo jẹ́ ìdí nìyí tí mo ṣe pé pt wá sí orí ètò yìí ẹ ti máa máa wò pé ta ni wọ́n ta ni wọ́n a ti máa máa wò pé ah ẹni afẹ́mọ̀ ẹsẹ̀ òdu ni wọ́n wọ́n ń ṣàìmọ̀ fún olóko pt awẹ́ olùṣẹ̀san òun ni orúkọ wọn akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nínú àìsàn physiotherapist òun ni wọ́n kọ́ṣẹ́ tí wọ́n mọṣẹ́ lórí ẹ̀ kí wọ́n ṣe léyìn nìkan wọ́n jẹ́ ẹni tí wọ́n kàwé ní University of eh, Lagos State ibẹ̀ ni wọ́n ti gba oyè lẹ́yìn eléyìí pàápàá wọ́n tún gba àwọn eh, nǹkan táwọn olóyìnbó máa ń pè ní award àwọn ife ẹ̀yẹ aṣoríire eléyìí o àmọrírì yín lọ́nà yìí tàbí lọ́nà mìíràn gbogbo ẹ̀ ni wọ́n gbà nítorí pé a mọ rírì wọn àwọn ni mo pè lónìí wá sí orí ètò Ojúmọ́ Ire ẹ àwa tá a sì fẹ́ mọ̀ nípa wọn náà nígbà tó bá yá lábala tiwọn náà á lọ síbẹ̀ láti mọ̀ wọ́n dojúdojú ẹ kú kalẹ̀ o pt awẹ́ olùṣẹ̀san. ẹ ká ẹ kú kalẹ̀. ẹ ẹ bá wa sọ pé ẹ kú déédé àsìkò yìí. ok ẹ kú déédé àsìkò yìí gbogbo àwa tá a wà nílé. ẹ ẹ kú dédé àsìkò yìí o nítorí mo ṣe ń wo yan ọmọ Yorùbá nìyí o àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ni ẹ ń kọ yẹn pé òyìnbó yẹn ti lọ sẹ́nu ó ti lọ sẹ́nu ahọ́n yẹn o ahọ́n yẹn ò wá fẹ́ lọ́mọ ọ̀dà náà nítorí àwọn aráalé wa ẹ pt that is physiotherapist awẹ́ olùṣẹ̀san àwọn náà nìyẹn tí mo ti sọ fún wọn fún yín nípa wọn pé akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò káàtó nínú ètò àìsàn stroke tí a mọ̀ sí rọlápá rọlẹ́sẹ̀ òun ni wọ́n gba oyè lé lórí ẹni bá bá ṣe ń lọ yìí náà máa rí wọn pé ah, ògbóǹtarìgì ni wọn ẹjọ àròjọ mùsùlùmí ẹ jẹ́ ká tètè lọ sí abádébi iṣẹ́ ṣíṣe la máa ń ṣe iṣẹ́ yẹn àti fẹ́ máa ṣiṣẹ́ yẹn náà ẹ pt awẹ olùṣẹ̀san ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ yín báyìí pé à ń sọ̀rọ̀ nípa stroke à ń sọ̀rọ̀ nípa àrọ lápá à ń sọ̀rọ̀ nípa àrọ lẹ́sẹ̀ kí ló ń pè ní àìsàn rọlápá rọlẹ́sẹ̀ gan-an. ẹ kú kalẹ̀ orúkọ mi ni awẹ́ olúṣẹ̀san physiotherapist dẹ̀ ni mí síwájú ìbéèrè tán béèrè yìí kí ni physiotherapy physiotherapy ó jẹ́ ẹ̀ka nínú àwọn tó máa ń tọ́jú aláìsàn ṣùgbọ́n physiotherapy tiẹ̀ ó wá gbójúlé àwọn ẹ̀yà ara wa tí a lè rí pàápàá jùlọ ọwọ́ wa àti ẹsẹ̀ wa so lórí ọ̀rọ̀ stroke um, stroke ó já sí wípé ìjàmbá ṣẹlẹ̀ nínú ọpọlọ ìjàmbá tó ṣẹlẹ̀ nínú ọpọlọ ó wá kò wá lè send message kò lè communicate kò lè sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ wa yẹn àti ẹsẹ̀ wa tíjàmbá yẹn bá ṣẹlẹ̀ nínú ọpọlọ ní apá ọ̀tún ara wa apá òsì ló máa ni kò ní lè ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́ tí jàǹbá yẹn bá ṣẹlẹ̀ ní apá òsì nínú ọpọlọ wa apá ọ̀tún wa ni kò ní ṣiṣẹ́ dáadáa nǹkan tó ń pè ní stroke nìyẹn. ah mo fẹ́ kẹ́ jẹ́ kẹ́ bá mi yànnà náà ẹ̀ dáadáa ẹ sọ pé tí jàǹbá yẹn bá ṣẹlẹ̀ ní apá òsì apá ọ̀tún ló máa lọ ló máa ṣe tó bá ṣẹlẹ̀ sí apá òsì mhm. ẹ apá ọ̀tún apá òsì ló máa lọ kí ló fà. nǹkan tí mo nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni pé nínú ọpọlọ ọwọ́ wa ọwọ́ wa òsì àti ẹsẹ̀ wa òsì inú ọpọlọ wa ní apá ọ̀tún ló wà so we call it contralateral ó cross bí eléyìí ni apá bíbáyìí ó ń control apá òsì apá ọpọlọ wa ní apá òsì bí báyìí ó control apá ibi ọ̀tún wa stroke yìí náà ó pé oríṣi méjì oríṣi kìíní ni wípé ẹ̀jẹ̀ tó bá gbé àmì ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sí inú ọpọlọ ó ṣeé ṣe kí nǹkan kan kó dí ọ̀pá yẹn kí ẹ̀jẹ̀ kó má lè lọ sínú ọpọlọ dáadáa ìyẹn náà ń pè ní ischemic stroke ìyẹn ló common jù ìyẹn ló pọ̀ jù ó tó bí eighty percent then èkejì ni hemorrhagic stroke tó jẹ́ pé ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ ó máa bẹ́ tàbí kó burst so tó bá ti lè bẹ́ tàbí kó burst ó máa wá fọ́n ẹ̀jẹ̀ sínú ọpọlọ so oríṣi stroke méjì tó wà nìyẹn eléyìí tó dẹ̀ tún fẹ́ farajọ náà máa ń pè ní TIA transient ischemic attack ìyẹn ó kàn máa ṣẹlẹ̀ láàárín láàárín ìṣẹ́jú bíi mélòó kan ẹni ẹ máa ti lè bẹ̀rẹ̀ sí ní ṣe activities ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó yẹ kó ṣe padà láàárín in less than twenty four hours láàárín ọjọ́ kan ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó yẹ kó máa ṣe padà ìyẹn náà ń pè ní TIA. ohun tí ẹ ń gbìyànjú láti sọ pt awẹ olùṣẹ̀san látàárọ̀ fún wa náà ni pé ọpọlọ ló ń control gbogbo ẹ̀yà ara wa. bẹ́ẹ̀ni so tọ́pọ̀lọ yẹn bá ti ní little problem á lọ sínú àgọ́ ara wa náà ìyẹn àwọn náà ní ẹ jẹ́ kí n wá lọ báyìí sà ẹ mo ní àǹfààní láti bá obìnrin kan sọ̀rọ̀ nípa ìlera yìí náà ni ìgbà tí wọ́n jọ ń ta jọ ń sọ̀rọ̀ táwọn míì náà ń dá sí ọ̀rọ̀ yìí wọ́n wá sọ pé tó bá ti stroke bá ti ṣe yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ṣàmú bíléèdì ẹ fi kọ́ ti ara ẹni yẹn kí ẹ̀jẹ̀ yẹn kó jáde tó bá ti jáde ló parí ẹjọ́ kí lẹ rí sí i pẹ̀lú àlàyé tí mo ti rọra ṣe ní ìsìn wípé tí jàǹbá yẹn bá ti ṣẹlẹ̀ inú ọpọlọ ló ti ṣẹlẹ̀ so kò ní nǹkan kan ṣe pẹ̀lú ibi tán lọ ń cut tán lọ ń gé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé kò sí coordination kò sí communication láàárín ọpọlọ yẹn àti ẹsẹ̀ tàbí ọwọ́ wa hmm. Hmm. so kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. àwọn tó jẹ́ pé a ti ní stọ́kàn wípé tí eh, stroke bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ káṣá ti mú blade ni òun lẹ́tí ń gbé látẹnu pt Hawe Olúṣẹ̀san wípé kò ṣe ká máa mú blade a máa tún fa wàhálà míì sínú àgọ́ ara wa ẹ jẹ́ ká gbé lọ sí hospital láti ibi tó yẹ kán ti ṣe ìtọ́jú wọn ẹ jẹ́ ká wá wò báyìí a ti mọ̀ pé stroke rèé ó ń rọ wọ́n lápá ó ń rọ wọ́n lẹ́sẹ̀ ni láti inú ọpọlọ ló ti wá kí ló máa ń fà á. stroke sí àti tí stroke ṣe máa ń dé sí àti ọpọlọ yẹn ṣe máa ń dìbẹ. nǹkan a lè pín ìsọ̀rí nǹkan tó máa ń fa stroke yẹn sí ọ̀nà mẹ́rin ọ̀nà kínní ni health condition that is bí bí ara wa gan ṣe rí health condition wa bóyá a ní àwọn àìsàn kan sára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò tí ì fojú hàn ọ̀họ́ tó ti fojú hàn tó yẹ pé òun kálukú ń da ṣọ́ọ̀bù lára ọ̀nà kíní nìyẹn mo máa ṣàlàyé yẹn to details náà ọ̀nà kejì ni nípa behaviour wa bá a ṣe ń gbé ìgbé ayé wa ọ̀nà kẹta ni nǹkan tí condition tó yẹ pé àwa gan a lè help ara wa tó jẹ́ pé ó gbúdọ̀ ṣẹlẹ̀ ni so ẹ jẹ́ kí n wá lọ láti ìbẹ̀rẹ̀ eh, research ó ti fi yé wa wípé fún àwọn tán bá níbi diabetes ó ṣeé ṣe kí wọ́n tètè ní stroke ju àwọn tí wọn ò bá ní diabetes lọ. èkíní hmm. nìyẹn èkejì ni pé diabetes ní kò dẹ̀ ní fi hàn èyí kálukú á máa wọ ọṣọ tí kò bá fẹnu sọ fún yàn ò ní mọ̀ ìkejì ni hypertension tí ẹ̀jẹ̀ bá máa ń ru tí ìfúnpá bá máa ń ga nǹkan kejì nìyẹn kò sẹ́ni náà tó máa rí lójú ẹ̀ àfi tó bá sọ fún yàn so àwọn eléyìí ni mo pè ní eh, wípé àgọ́ ara eh, ìṣòro tó ti wà health behaviour eh, health condition wa then ẹ jẹ́ ká lọ sí then tí èèyàn bá tóbi obesity tí èèyàn bá tóbi jù ó ṣeé ṣe kí ẹni náà kó ní stroke bẹ́ẹ̀ tí mi sọ pé gbogbo ẹni tó bá ti tóbi náà ló ní stroke o ṣùgbọ́n ó ṣeé ṣe chances probability láti ní ó wà higher ju ẹni tí ó bá slim lọ tó bá slim lọ then àìmáṣe exercise náà kì í ṣàrẹ̀. Hmm. so ká wá bọ́ síbi behavioral bí a ṣe ń gbé ìgbé ayé wa research náà ti sọ pé fún àwọn tó bá ń mu sìgá hmm. fún àwọn tó bá ń mu sìgá eh, sìgá kì í ṣe nǹkan tó dára lára nítorí pé ó máa máa ba immunity wọn ó máa máa break immunity wọn so ó máa jẹ́ kí ara wọn kó wà expose ó máa jẹ́ kí àìsàn kéékèèké mi àwọn àìsàn mi kó fẹ́ wọlé sára bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ni tẹ́ bá wo pálí sìgá wọ́n á sọ pé smokers are likely to die young wípé àwọn tó máa ń mu sìgá wọ́n máa ó ṣeé ṣe kán tètè kú irú àwọn àìsàn kéékèèké yìí náà ló máa fa gbogbo ìṣòro yẹn fún wọn síwájú sí náà ni ọtí ọtí náà ò dáa then inactivities kéèyàn má le kó máa dúró sójú kan kó kàn jẹ́ pé kò ṣe nǹkan kan bóyá ó ti retire kò ṣiṣẹ́ kankan mọ́ kó dẹ̀ jókòó sílé torí pé ti ara ti wà use mọ́ pé kó máa sáré lọ sókè kó ra sáré lọ sódò ó need láti máa wà involved in some activities ó ti di méjì tí mo sọ nísìnyí ìkẹta ni diet nǹkan tá à ń jẹ nǹkan tá à ń jẹ research náà ti sọ wípé iyọ̀ ó ní oye ìwọ̀n iyọ̀ tá a gbọ́dọ̀ máa jẹ lójúmọ́ wípé a kò gbọ́dọ̀ jẹ ju bí ìwọ̀n gram márùn lọ lójúmọ́ tó bá ti ń jù bẹ́ẹ̀ lọ ó máa fa stroke ó máa fa hypertension kò dára fún um, àgọ́ ara wa eh, nǹkan míì tí ló tó ní ṣe pẹ̀lú diet ni pé oúnjẹ tó bá ti ní cholesterol jù tó bá ti ní cholesterol jù ìyẹn náà ó máa ìyẹn já sí gbé ẹni pé ọ̀rá fat ó máa máa wà nínú ọ̀pá ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ wa tó bá dẹ̀ ti ń wà nínú tí ọ̀rá bá ti ń wà ń bẹ̀ ó máa máa dí rate bí ẹ̀jẹ̀ ṣe máa máa kọjá lọ sí inú ọpọlọ ó máa máa dí lọ́wọ́ kò ní jẹ́ kó lè flow kò ní jẹ́ kó lè lọ gerege ó máa máa fún mọ́bẹ̀ so cholesterol náà cholesterol nìyẹn then eléyìí tó gbẹ̀yìn ni mo sọ pé mẹ́rin nílẹ̀ kan ìyẹn ni um, um, àwọn condition tó yẹ pé àwa gan a lè help ara wa hmm. there is nothing we can do about it it's beyond our own control let me put it that ẹ jẹ́ kí n fi sí báyìí pé ó kọjá agbára wa ó kọjá nǹkan tá a lè ṣe àpẹẹrẹ ni pé ọjọ́ orí research ti sọ pé bá a ṣe ń dàgbà sí ni bá a ṣe ń dàgbà sí ni probability chances wa láti nílùú stroke yẹn ló máa máa pọ̀ sí gbogbo bá a ṣe ń dàgbà sí ní ọjọ́ orí bákan náà ni gbogbo àwọn ẹ̀yà ara wa ọkàn wa kidney wa gbogbo egungun wa mọ́sù wa gbogbo wọn náà àwọn náà ń dàgbà sí adẹ̀tìmọ̀ pé fún àpẹẹrẹ irú mọ́tò tó bá ń dàgbà tó bá ń darúgbó sí gbogbo nǹkan ẹ̀yà rẹ̀ náà la máa máa lọ sílẹ̀ ló máa máa wọ̀ kò dàbí tuntun mọ́ so bá a bá ṣe ń dàgbà sí náà ni gbogbo aládé ń gbàdúrà pé ọlọ́run jẹ́ kí n dàgbà ọlọ́run jẹ́ kí n dàgbà ọlọ́run jẹ́ kí n dàgbà bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa gbàdúrà pé ọlọ́run jẹ́ kí n ṣàìsàn mm. bẹ́ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé bá a ṣe ń dàgbà sí ni àìsàn ṣe likely kí àìsàn kó fẹ́ máa wọlé so irú yẹn nìsín a lè ṣe nǹkan kan nípẹ̀ ìkejì tá a lè ṣe nǹkan kan nípẹ̀ ni pé bóyá ní ìdílé yẹn tàbí ní fámìlì yẹn wọ́n ti ní wọ́n máa ní traces hypertension tó bá ti wà ní ìdílé wọn chances yẹn náà àǹfààní yẹn wà bí ẹni pé ó likely kí àwọn kan jogún ẹ̀ good pé kan jogún ẹ̀ kan jogún ẹ̀ ẹ̀yìn kejì ìkẹta náà ni pé bíi ok ìkẹta náà ni pé kan jogún ẹ̀ ìkẹta ni pé kí bíi bíi kí náà ń porúkọ mo ń wo nǹkan tí mo máa fi wé <laughs> ok. ó dáná sà á ẹ ṣe èmi gan ò fẹ́ kẹ́ ẹ dákẹ́ mọ́ because èmi gan sí mo jókòó tì yín mo ní àǹfààní tó pọ̀ kọ́ ní ara ohun tí pt awẹ́ olùṣẹ̀san ti ń bá wa sọ láti àárọ̀ ṣùgbọ́n àròjọ mùsùlùkù nítorí pé a fẹ́ sáré dókè lọ́hùn-ún ẹ má gbàgbé pé ojúmọ́ ire lètò ìlera ládẹ́ ń sọ nípa ìlera lọ́rọ̀ ìlera lówó Fóyèkẹ́ Inaọlájí lórúkọ mi à ń bọ̀.